الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم لك الحمد أنت قيم السماوات والأرض وما فيهن ولك الحمد أنت نور السماوات والأرض وما فيهن ولك الحمد أنت ملك السماوات والأرض وما فيهن ولك الحمد أنت الحق ووعدك الحق ولقاؤك حق وقولك حق ولجنة حق والنار حق وساعة حق اللهم لك أسلمنا وبك آمنا وعليك توكلنا وإليك أنبنا أنت المقدم وليس قبلك شيئا وأنت المؤخر وليس بعدك شيئا فاغفر لنا ما قدمنا وما أسررنا وما ألمنا اللهم من أحييته منا فحياه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان برحمتك يا أرحم الراحمين إنك على كل شيء قدير إلهي لفت دمعي فألسى بخلقك ما تشاء كما تشاء بخلقك ما تشاء كما تشاء إلهي أنت تفعل ما تشاء وتفعل ما تشاء لمن تشاء وتفعل ما تشاء لمن تشاء إلهي أنت تفعل ما تريد وتفعل ما تريد لمن تريد وتفعل ما تريد لمن تريد إلهي أنت تفعل ما تشاء فوافق ما نشاء بما تشاء فوافق ما نشاء بما تشاء إلهي كيف أدعوك وأنا عاصي وكيف تجيب من دعوتك بالمعاصي إلهي آتاك أملك بالمعاصي مكر بذنوب وقد دعاك إلهي لا تعاقبني فإني مكر بالذي قد كان مني فإن تكفر فعندك نار جراما فإن تترون فمن يرحم سواك فإن تترون فمن يرحم سواك فأغفرنا ذنوبي خطايا وارحمنا برزقك وارحم إلهي أنت للعلماء أمنوا فكل شيخنا إبراهيم أمنا فقل لي شيخنا إبراهيم أمنا إلهي يا للعلماء عزه فقل لي شيخنا إبراهيم عزا فقل لي شيخنا إبراهيم عز إلهي أنت للعلماء فضل فقل لي شيخنا إبراهيم فضلا فقل لي شيخنا إبراهيم فضلا أعوذ بالله من الشيطان الرجيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن سخزح عن النار وأدخل, وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فهو المهتدي ومن يضلل فلا هادي له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 واتقوا الله الذي تفاءلوا به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حقا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ألا فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وإن شر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إيانا بالله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أرقل سيادة الله وبا أرقل سيادة الله وبا وقال الله سبحانه وتعالى قلبا سيوشي والمسلمين لكن لا قلت سيوان المسلمين ó ti wá ní mùsùlùmí tí ń gẹ̀ẹ́gbẹ́ pé mo fẹ́ lékún nítorí pé ìmọ̀ wá sí àwọn ìjókòó báyìí ìjókòó mo fẹ́ lékún ni oríṣiríṣi ìjókòó pọ̀ nínú wa yìí tó tó jẹ́ pé àsùnkàn náà náà lọ́bọ́ sí tó ń kálukú náà sí mọ̀nìkan tí wọ́n ti ní àyè kọ̀ọ̀kan ṣùgbọ́n àwọn ìjókòó báyìí ìjókòó mo fẹ́ lékún ni mo fẹ́ mọ tí mọ̀ lóẹ̀sìn èyí tí mo ti mọ̀ tí mo ti ń gbàgbéra mo fẹ́ kí wọ́n ṣí mi létí pàápàá jùlọ láti tó jẹ́ pé ìgbàgbọ́ wa yìí al-iman fi jawfi ahadina láti jẹ́ pé ìgbàgbọ́ lẹ́mìí ń kálukú wa yọ́kùnlọ́ kàmọ́ yọ́kùnlọ́ kọ̀ọ̀tàn ń gbó lẹ́mìí wa báyìí gẹ́gẹ́ bí aṣọ ti ń gbóra wa jẹ́mọ̀ bá ti ń ra aṣọ tábára àǹkárá ń gbágilé ní tàbísílẹ̀ àǹkankan lẹ́yìn ọdún mẹ́rin márùn ẹni pé ó ti sá ìwé ó ti yà àǹkankan bẹ́ẹ̀ ni ìmọ̀ nìṣẹ́ dára wa níṣẹ́ kílẹ̀ rí wa anábì sallallahu alaihi wasallam min hadith amr

kódà bí ẹ̀jẹ̀ àfà ó tún nídìí àwọn tí wọ́n jọ máa tún jọrò pé bó tún lè lérò kí mọ̀kú mú kí náà gbé nípa ilé kankan ìyẹn lè yóò fi pàdé ọlọ́run ọba subhanahu wa ta'ala pẹ̀lú ẹ̀mí tó dáa wọ́n ti àdìjá wà náà wọ́n tó pàdé dáadáa eléyìí à ń fi wọlé pé oore ńlá ni fún wa pé ká mọ sọ pé à ń kó ìjọba ìjọba ìjọba ìjọba tí ètò lórí pé afẹ́ máa kọrin afẹ́ máa jóta afẹ́ máa ṣe kankan tó jẹ́ pé lórí wọn bá kọ́lọ́lá kọ́lọ́rọ̀ sóòlù bó ṣe ń yé àwọn àfáà mọ̀ tí ń ṣàlàyé ẹ̀fọ́ wa náà là ń jókòó sí oore ni. torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdí àwọn ẹgbẹ́ mẹ́kójọ lórí àwọn àyè lẹ́nì na yín ṣàkàdùsùn láàzì ìdánilẹ́kùn ẹlòmí ò mọ̀ lórí pé orí gẹ́nu pàwọn bí kìí sì ṣe pé iná pé òbú àyè náà dáa ju àwọn tí wọ́n ń lo àyè bòmí lọ kódà náà mùsùlùmí náà o tẹ́ pé àwọn àyè tẹ́ ń lọ adé náà jọ mọ̀ lẹ́gbàrá pé pẹ́pẹ́jọ́ tọ́lá tàbí bí ọlọ́run ò lè sáyẹ̀nsì ní abisọ́mọ kódà ànábì òye lọ́wọ́ sílé ìtàn máa nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tẹ́ máa pàdé kankan yín tẹ́ máa padà bá bọ̀ ń bẹ̀ náà èsì yánu náà ni ìyàpọ̀ ọlọ́run náà ni máa padà jáde níbi ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjókòó bí tí ní kankan ṣùgbọ́n a kọ́kọ́ fi lè nà bá ara wa yìí pé káwọn náà mọ̀ padà sọ àyè di àyè pé ẹ̀ṣẹ́ náà máa kọjá pé pé àti ọdún meeting point láti pé àwọn mú kiri sábà àárẹ̀ ọ̀sẹ̀ ẹ̀mọ́ bí sí àlọ́ ọ́fíìsì di ilé lásán tó bá dìgbẹ̀yìn bàbá yìí táwọn yóò mọ jókòó tí kí wọ́n mọ pẹ̀lẹ́ sí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ yìí tí ọmọ jòṣèlú ni ìjọ mọ jọ pé kákẹ́sà ríra kákẹ́sà jókòó ẹnìkan jọ kan ní ẹja sẹ́sùn lòdùn pẹ̀ ẹ̀sìn àátùrù nípa àwọn èèyàn àátùrù nípa àwọn ẹranko kódà àtùbọ́rí àwọn ẹran àbòrí àwọn àlùjẹ̀nu àátùrù nípa wọn ó sọ àwọn sọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ tẹ́fẹ́ padà wò kò ní sí kẹ̀kẹ́ tẹ́ fẹ́ rí àǹfààní kẹ̀kẹ́ tí alọ́sọ̀tà tó sáyẹ̀nsì nítorí pé lè lẹ́kọ́ onáàsì láìsá yóò fẹ́ ìdòṣẹ́ ààrẹ. lẹ́kọ́ onáàsì láìsá yóò fi ìdòṣẹ́ ààrẹ. ṣe yá ààrẹ mi ń pẹ̀lẹ̀ ohun àtọ́ ni. ṣe yá ààrẹ mi ń kìí lẹ́wà kọ́ lẹ́. fàákùlẹ̀ فقل من لقاء الناس إلا من لقاء الناس إلا يأخذ العلم أو إصلاح حاله لأخذ العلم من أو أو إصلاح حال أفعل لقاء الناس ليس يطيب شيئا Lẹ̀kọ́ unáàsì láìsà yóò fi ìdùn ṣe. Ibi tẹ́lọ wà gẹ́gẹ́ fún ọgbà pípílẹ̀ ṣe mọ̀kọ́ dímọ̀ ìjókòó ilé nù. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ní ìsìn láwùjọ wa yìí. Àti ní nǹkan bí ọ̀sẹ̀ bí méjì nǹkan nǹkan àti àtúkú lọ prógrámù kálukú tún lọ farada nǹkan ọ̀pọ̀lọpọ̀ ìgbìyànjú ẹ̀sìn. Àtúndé ẹja sinmi ibà tẹ̀dí láti káàbù náà nǹkan nǹkan àtúpàdé náà. Ó jẹ́ pípàdé wọn yóò mọ̀jẹ́ lórí dáadáa kọ́ mọ̀ padà díró pàdé táwọn yòókù náà ń pàdé lónìí. Lẹ̀kọ́ unáàsì láìsà yóò fi ìdùn ṣe yá. Àbá káwọn èèyàn máa sọ pé ẹjá pàdé ní program kan ẹjá pàdé mítì kan báyìí lẹ́yìn sọ yóò fi ìlú ṣe àrùn kò sáǹfààní kankan bẹ́ẹ̀. Siwale siyani min kili wa kọ́lì. Siwale siyani min kili wa kọ́lì. Ọ̀pọ̀lọpọ̀ nta mọ́rin bí àwọn ìpàdé àwọn ìmọ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn jókòó táwọn ìmọ̀ ṣe pàdé ní ta mọ́sábà ní bẹ̀ ni kí ilà wà kọ́lì. Kí ilà wà kọ́lì. Kí ilà wà kọ́lì. Wọ́n ni wọ́n pé tẹ̀mẹ́gbọ́ pé mùkìní kan tẹ́gbàgbà àbúkìní kan tẹ́gbàgbà ti ṣe fisani à kí ni àfáàdì ẹ̀ nílẹ̀ kí ló wá ti fisani lórí ibu rẹ̀ gàrí mímu ẹ̀rí mùkìní kan ìdáàbò òkú méjì in tọ́pọ̀lọpọ̀ àwọn ìjókòó dì lónìí nù àfààní in tí a máa rí láwọn lọ́kọ́ àwọn àyè táwọn ti máa pàdé náà ni wọ́n ní wọ́n gbé náà ni fa akọ̀lẹ́yìn فأقل من لقاء الناس إلا فأقل من لقاء الناس إلا لأخذ عن أو إصلاح حاله لأخذ العلم أو إصلاح حاله wọ́n mọ̀ gba ìdùnnú bíi pé àtúntò lọ púrógámù àtúntò kankan òtútù nìsọ́dì ẹ̀yà àfipọ́ báwo prógrámù tó ń lọ àbíbi tí ẹ ti ń lọ rèé pàdé lójoojúmọ́ àbọ̀sọ̀ọ̀sẹ̀ àbúrósòsù tó o bá rí nǹkan ìkanu méjì mbẹ. لأخذ العلم أو إصلاح الحال لأخذ العلم أو إصلاح àbí ẹfẹ́ ṣàtúnṣe àwọn èèyàn kan ẹ̀mí tí ń já ní o àwùjọ kan dàrú ní o ẹfẹ́ ṣe súnmọ́ ẹfẹ́ ṣe àtúnṣe bí ó mọ̀ ṣe ní dàrú ìyún nǹkan méjèèjì náà ló lè mọ ọdún ní pé a tún lọ program lẹ́nu eléyìí kún kálukú ó dì mú igbe àwọn oṣù ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjókòó nǹkan tó ti á pọ̀ kódà ìjókòó méjì àgbègbè tí ó ti fẹ́ gbàgbọ́ ìjókòó súnà wọlé ẹ̀sùn ní in ta sọ ni pé oore ni kala subhanahu wa ta'ala ó fi mi àti ìsìnkú ìjẹ́ pàwọn bí lónìí àbí Allah subhanahu wa ta'ala hadith wa min hadith ya fa wa abu malik al-ash'ari wípé oníkálukú yín tẹ bá ń gbọ́rọ̀ al-Qur'an hujjatun lak aw alayk kí ìmọ̀ akọ́ jẹ́rìí fún àkókò jẹ́rìí lórí wíwá táwọn wábí ọlọ́mọdé jẹ́rìí ya lórí o yọ jẹ́rìí fún ọ̀rọ̀ tí wọ́n ní kí a wá sọ̀rọ̀ lẹ́yìn ó bùkátà sí farabalẹ̀ púpọ̀ àwọn kọ́lẹ́ gbólóhùn tí wọ́n ní ká wá sọ̀rọ̀ rẹ̀ lórí yóò ní ìdí kí kókó ń kálukú wa kásẹ̀ payẹ̀ mi wa torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbò yìí kan bẹ̀rẹ̀ bẹ̀ gbólóhùn tó jẹ́ pé tí ì bá ṣe ń tọ́nà sọ̀rọ̀ bá tàánú lérí ìmọ̀ ọlọ́run gbà kẹlẹ́bù jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà sì ń bẹ náà yàtọ̀ sílẹ̀ iná jẹ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó jẹ́ pé ogun wọn àjọ mọ̀ tó jẹ́ pé ń dá ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí náà lòlù àbí nínú ẹ̀sìn kẹ fún wa tó jẹ́ pé in tí sì ń fà náà kékeré mọ̀ àbí lágbòye ẹ̀sìn ọkùnrin ní obìnrin wọn mékìlá gbàdé gangan tó bá ilé jẹ́mi mi báyìí ọ̀hún àmọ̀tẹ̀yà mọ́tòhò àlùkìyà mọ̀rẹ̀ tó nìyẹn. àwọn kan náà kí làwọn kan tá a fẹ́ gbéyàwó nínú ọ̀rọ̀ yìí nǹkan aláàkọ́ tá a fẹ́ sàlàyé lórí ọ̀rọ̀ tá a sọ̀kalẹ̀ yìí òun náà ni ah, ah, fọ́dún ilmu wal ulama khususan ashab al-hadith. eléyìí yóò máa jẹ́ àdá àni àmọ́tẹ̀ ilmiya yóò tàbùkù jókòó yìí ká sọ̀rọ̀ àlámọ̀rì tó kẹnu tó báyìí ká mọ̀ sọ pàtàkì tí ń jẹ́ mọ̀ fún wa lónìí gba bá tìkú bá ti gbà wá mọ náà bí ní ilẹ̀ ìtàlá pàápàá jùlọ ọlá tí ń bẹ fún àwọn ulama àwọn àfẹ́ẹ̀sì tí wọ́n jẹ́ àwọn afá aládìs bíta fẹ́ sọ ìlọ nìyẹn àwọn afá ní hadis ọláwo ní ń bẹ fún wọn bákan náà afẹ́ ta gbogbo wa afẹ́ tawájí àtẹ̀mbí lónìí wọ́n padà sí náà wọn àfojúsùn fáwọn ọmọ wa alhamdulillah abdulhamid nọ tàfíìt class alhamdulillah kódà kó ti ajú ó dá oore ní fún ọmọ yóò oore ní o alhamdulillah oore ní o tó pé jọ àná àbá ọ̀nà jòkó sọ pé ah ogun ojú ọ̀nkò sí ló pé àlọ́ tàfíìdù kò sí nǹkan ó dá ilé mùsùlùmí tẹ́ tí ń kọ́ mọ́kúra nǹkan tẹ́ pé kúrá wọn ó sì yẹjú gan kò fẹ́ẹ̀ sí ẹyọ jọ alhamdulillah lẹ́nu ṣùgbọ́n kámọ́tò padà wà á jẹ́ pé mùsùlùmí táwa kó sí táà ń pariwo yìí káwọn mi náà tó wá dàgbà máa lọ tán ó tún wá jẹ́ wípé àwọn náà tún wá òwe ah, àbá ta èèyàn mélòó ni wọn bá jókòó yìí tọ́jẹ́ pé a ní àfojúsùn àwọn ọmọ wa lálẹ́ iná ọgbà alhamdulilayi ọmọ méjì wọn méjì ní ahadis <laughs> bẹ́ẹ̀ sì ni inna Allaha la yadfa'u al-bala' bi rahlati ashabil hadith bẹ́ẹ̀ ni hadith yẹn ọlọ́run àti ìkànnì àwọn ọlọ́run mọ̀ ẹ́ yóò mọ̀ ẹ́ tilẹ̀kùn máa dánwò tó yẹn pẹ̀lú ẹ̀yìn fọ́dá gbòòrò tó níbẹ̀ torí pé kúrò àǹtà ìgbéra ní nǹkan tí ó bà sí ilmu hadith tí ó láwọn bá ti lóko ti ma hadith tí ó máa ní yẹn yẹn ju ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rẹ́ rẹ̀ torí pé bí hadith lẹ̀ sí ilé dàrú máa lọ. àtọ́rọ̀ ẹ sọ níbi hadith oníkiri o ní ṣèyítọ́ ní gbé tó dàgbà mú kúrò àǹtà máa ṣe dọ̀ kúrò àwọn wa àwọn ìmọ̀ ń dáwọ́ tu dọ̀ kúrò àwọn wa mọ̀ hasan quran gbogbo quran kullu ha ma da sahiha kullu ha ẹ̀dá òjò mẹ́rin ah, eh, ok bá mo ti ṣe bí lecture yóò di class o gbogbo quran pátápátá kò sí kò sábà yàn bẹ́ẹ̀ èyí tí wọ́n bá wọn bẹ́ẹ̀ lójó ṣùgbọ́n gbọ́dọ̀ nìkan dé tó ní kọ́ ọ́ lọ́rọ́ sallallahu fi òun ṣe ọlọ́run wíwá ìbẹ̀rẹ̀ tó sì si ọ̀rọ̀ tiẹ̀ nítorí fẹ́ pàṣẹ wọlé ńlá káyìí títí máa máa rọ ẹyìn bàtà àlẹ bó ló ṣe mọ̀ pé ẹni ìfẹ́ mú mi lẹ́rù ni. ẹ sọ fún wa yìí pé dandan ni ojú bẹ̀ ni sọ láti ń bẹ fún ìmọ̀ pàápàá ìmọ̀ lẹ́yìn a bọ̀ síbi àwọn a ní ìkànnì orísun torí pé ó ní ìṣe pẹ̀lú ọ̀rọ̀ tàbí ṣàlàyé ẹlẹ́kẹta àwa gbólóhùn tá à ń sọ ìgbìmọ̀ mẹ́ta kò kọ́mọ́sì kìyàmú ṣòwò gbólóhùn yìí gẹ́gẹ́ sí hadithu gbólóhùn yìí tó bu wáfù wá lájọ́ mọ́ ẹ má ti kọ́ ẹ má ti tó kankan sí hadithu tàbí lọ sọ bẹ́ẹ̀ sọ́lọ́wọ́ àtúnlẹ̀ wàsálàmù àlẹ́ tàbí bá sọ ìgbà ń bì sọ kí ni tó sì dé náà ń bì sọ tí ọ̀ bá sọ àwọn èèyàn wọlé sọ kí sì ní hukumu tágbè lórí nǹkan bá lórí àtàlàyé náà lẹ́yìn ìgbà náà á ni ọ̀rọ̀ ikú kí ni wọ́n ń pè nkú bóò ni sèrèdáàbì mi àti yín kí ni pèsè sílẹ̀ mi àti yín fún tẹ́ ń pè nkú gan. fún wa o bá a ti ń sèyí ìyókù pé kú wà lóko. lẹ́yìn náà kí ni àwọn tó súnmọ́ ṣáàlọ́ tààlà báyìí bẹ́gbẹ́ wa tí bóò ni èmi ti mọ́ dá lára yẹn bákan náà kí ni àwọn tí mọ́ ẹsẹ̀lẹ̀ lérèfé kàmá jáàmì hadith barra ibn azib wọ́n mọ̀ ahmed rahmanullah oníkálukú wa àwọn sọ̀rọ̀ àtàrà ti jẹ́ kó wáyé yarfa illahu alladhina amanu minkum utul ilma darajat subhanahu wa ta'ala ni gbogbo àwọn tí wọ́n bá jẹ́ adùn ìmánì minkum àwọn gbogbo àwọn tí ndi bá jẹ́ gbogbo àwọn tí wọ́n bá jẹ́ adùn Musa fún tá a bá tó wá ní gbogbo àwọn tí wọ́n gbọ́ wọn bá gbọ́ tẹ́ bá jọ wà ní dárọ́jà kan náà tí gbogbo jọ wà ní pèlè kan náà wàlẹ́dínà òtún ìlmà gbogbo àwọn tí wọ́n tó wá nímọ̀ nù yín alásọ̀rọ̀ ni tí wọ́n tún gbé pẹ́ níbi tàwọn yòókù lọ káàbàrí àyà mi mọ̀ ju àyà ìrẹ̀ lórí ọ̀rọ̀ mọ̀ lẹ́tẹ̀fìdì ó tó wa ní tó jẹ́ pé ń kálukú wa lọ́sàn-án lóru èyí táwọn sọ̀rọ̀ ìdẹ̀kọ̀lọ́pọ̀ àti sọ́dẹ̀ àti sọ́dẹ̀ kọ́ àwọn ọmọ pé àwọn ọmọ ẹni kankan tí wà náà ìdìbò Imam Ibn Hazmi rahmaullah bàbá àgbàlagbára ni bàbá fi lọ kí ó bisábàbí àgbàlagbára bàbá fi lọ kí ó tó sì padà wá di àfa gbogbo ayé lónìí rahmaullah rahmatan wasi'a àbọ̀pọ̀pọ̀ àwọn àfẹ́sìn báńbáńbáń lọ ìmọ̀ látọ̀dá ni gbogbo ẹn bá jẹ́ omi mọ̀láyé ọlọ́run ṣàgbéga fún wọn àjùlọ ń bẹ fún wọn àwọn kan wá ń bẹ bá sọ pé ìmọ̀ ẹ̀rí pẹ̀lú bá sọ pé ìwé náà lórí nìsín bá ti nínú aláwọn jìnnà aláwọn dókítà ní gẹ̀ǹkẹ̀ bí kálukú ṣe pẹ̀ka náà bẹ́ẹ̀ náà ni ìmọ̀ ẹ̀sìn tá a bá sọ pé ìmọ̀ ìmọ̀ àsọ̀rọ̀ mọ́ gẹ̀rẹ́bíò òṣìṣẹ́ mi ọmọ ìbọn sọ̀rọ̀ mẹ́sìn àbí fámásì o tá a máa sọ̀rọ̀ ìmọ̀ lágbóta wa irú mẹ́wúlá ń sọ àlẹ́ ìmọ̀ ìṣẹ̀rẹ̀ ìmọ̀ ẹ̀sìn tó pé ìwọ kódà Imam abani kullu le ulumi si wal qur'ani mashghulatun kullu le ulumi si wal qur'ani mashghulatun illa al hadith wa fiqh fi ad-din illa al hadith wa fiqh fi ad-din bas wumi lo illa al hadith wa ilm al fiqh fi din illa al hadith wa ilm al fiqh fi din bàbá ní gbogbo tí ń jẹ́ ìmọ̀ qur'an والقرآن والقرآن مشكلة بل مشكلة مشكلة gbogbo tí ń jẹ́ máa tọ́sí Quran mushkila ni ṣíjọ mushkila jẹ́ máa problem wàhálà àràbọ̀ onímọ̀ tó pàdé first degree àti ìtura ti bá sáà gẹ̀ǹtà asáà tó gbẹ́wọ́lẹ̀ Nàìjíríà gẹ̀ǹtà phd gẹ̀ǹtà ọgbẹ́ méjì ó tún gbọ́nù wàhálà mi. gbogbo gbogbo mà tó bá ti yàtọ̀ sí Quran mushkila ni àwọn mushkila nǹkan tí máa kó àìròjú báyàn illa al-hadith illa al-hadith àbáni àfi ìmọ̀ hadith nìkan tabatọ̀ kùránì òkè tí ìmọ̀ olótó nídìí tàtúmọ̀ òtà nídìí ma hadith tá a máa ń sọ̀rọ̀ ìmọ̀ ìmọ̀ ìmọ̀ ìmọ̀ tá à ń sọ nìyẹn ilmu ìmọ̀ sharia ṣùgbọ́n wọn àfa àwọn ọlọ́run fi ń dáàbòbò ẹ̀sìn rẹ̀ àwọn ọlọ́run bá fi ń jẹ́ kí ẹ máa yọ èyí tó da nínú hadith kó ń bí èyí tí ó da èyí tó pamọ́ nàbí àwọn ni wọ́n ṣe wọ́n lọ́sàn àti lóru lórí pé a fẹ́ mọ hadith tó tọ́ àti tẹ́ sọpá nàbí sọ tí ó sọ bẹ́ẹ̀ sọ wọ́n ti lọ́wọ́ bí ọ̀bọ̀ wá sáwọn afọ́ní hadith yìí ṣùgbọ́n ní jẹjẹrẹ afẹ́fẹ́ akẹ́mọ̀ nǹkan wọn pé àwọn ah, afọ́ní hadith wọn wá máa ṣiṣẹ́ nípa ilmu riwaya wà tẹ̀rọ̀yà ilmu riwaya òun ní káwọn afọ́ní hadith wọn máa ṣiṣẹ́ nípa pé afẹ́ mọ táǹsọ̀ hadith fún afọ́ Ibrahim ẹnu tààrà afọ́ Ibrahim ti gbọ́ tààrà afọ́ Ibrahim náà ti sọ fún bambambam wọn wà sọ́dí gbogbo ẹ̀ kí wọ́n tó wá panupọ̀ pé alhamdulillah hadith yìí à ń bìlọ sọ́dọ̀ tó sallallahu alaihi wasallam jẹ̀máà àwọn àdìpẹ́sẹ̀ wọn nìkan náà fún sáà sọ yí pé ìdá faqultumul haditha bir riwaya ìdá faqultumul haditha bir riwaya fantandiru sáà ọlọ́run sànú wa o kì í tí nù wà lù inú wà láti mùsùlùmí àfikọ̀ ìdá faqultumul haditha bir riwaya tó bá ti di pé ìlú tẹ́ wà ó ti di pé kálukúta ń bọ́lẹ̀ kálukúta ń sọ lọ tẹ́lómi mọ́yò àfààní ìdáfà kọ́tùmù hadith abẹ̀rẹ̀ wáyà tẹ́ ẹ bá ti sàfẹ́kù láàrin yín jẹ́mọ́ kan nínú lo. kalẹ̀ wà ní ìlú kalẹ̀ wà ní o tẹ́ ẹ wà rí àfà aládìí kẹ̀kẹ́ mọ́ tí ó sì mọ pé àdìsẹ́ ilé ẹ̀ tó gbàwárì ìfúnṣe gbàwárì kankan rí fàǹtẹ́ǹdọ̀sà àmì ipa ti súnmọ́ pàyé nù jẹ́mọ́ àfà aládìí fẹ́lẹ̀ nínú jẹ́mọ́ wa nílùú wa ńkọ́ nàìjíríà ńkọ́ fàǹtẹ́ǹdọ̀sà tó bá ti di àsìkò báwọn ẹ mọ retí ìgbẹ̀yà yẹ kẹ́ ìfọ̀lá torí pé ìgbà yẹn ìlọ̀pọ̀lọpọ̀ àtàwọ̀ wà mọ̀gbọ̀n ẹ̀sìn ilé ìfọ̀n fọlá lọ sọ́lá ọ̀bùnrin wàtọ́ ìmìnà ìmọ̀ ọmọ oṣù kan lè kéwò abẹ́ẹ̀kọ́ ọmọ kan lè kéwò kọ́ yóò tún pariwo yóò tún fẹ́ fún sí ọ̀bùnrin wàtọ́ ìmìnà ìyẹn àtọ̀wọ̀ ìkìláàfù ummati rahma gbogbo àwọn àdìsí ibú tẹ́ pé tí láwùlà àwọn òlàmọ́ǹtẹ̀ máa ní ṣe dẹ̀rọ́sà rẹ̀ wáyà pé ẹjọ́ bó gẹ̀rẹ̀ kí ní ṣe wá talọ́gbà kankan àbámọ́ mọ́ ẹ̀ bá sì mọ̀ rí àwọn ètò ọmọ ìkìláàfù oṣù kan náà ẹ̀fílẹ̀ bẹ́ẹ̀ ẹ bá ṣe èèyàn méjì sọ̀rọ̀ ọ̀nà ẹ̀fílẹ̀ àyàpọ̀ ẹnu nu kó ànábì sọ pé káwọn àyàpọ̀ ẹnu ara kíni. wọn náà wà mọ́sẹ̀lẹ̀ amọ̀pẹ̀ rẹ̀ lẹ àfọ̀rí ìdàfàkọ́tù hadith àbẹ̀rẹ̀ wáyà fàǹtẹ́dùrú sáà tẹ́ ẹ bá ti di pé ẹ ti sàfẹ́kù kẹ́ ẹ mọ̀ mọ́ pé hadith lè báyìí ló ṣe wá báyìí ló ṣe wá ẹ̀mọ̀ ẹ̀tí gbẹ̀yà yìí kí wàá ní gbogbo ariwo táǹpà kí ló fi ní sẹ pẹ̀lú ìntàfẹ́sàlà yìí ọ̀rọ̀ tá a fẹ́ sàlàyé mọ̀mọ́ta kọ̀ọ̀kan mọ̀tò kẹ̀yàmọ́tò hù ntọ́ mọ̀ṣẹ̀húrù lọ́dọ̀ wa ntọ́ gbajúmọ̀ tó ń gbogbo àmà ní pé hadith abẹ́ẹ̀kọ́ ni kódà àwọn òtún kọ́ kọ́ńtà ọ̀sọ̀ sẹ́lẹ̀m kódà ọlọ́run kó bá ní sàwọn tí wọ́n plan program lẹ́sọ̀ orí ó ti di báṣọ làwọn fẹ́mi gẹ̀ẹ́sì lórí hadithi wọ́n ti sáwọn lọ kẹ́dà dáàlì torí pé ọ̀pọ̀lọpọ̀ gbà àwọn kan máa pé alimashihur àkọ́dọ̀ àwọn fàdé amọ́ ní kékeré àwọn ni alimashihur fiyansa ti nas tó yẹ pé ó ti gbajúmọ̀ lẹ́nu àwọn ìtẹ́ pé ẹ̀ ní fẹ́ tí ìbáṣẹ tó bá jẹ́ akẹ́kọ̀ọ́ mọ̀ kódà ẹ̀ ní ronú kò ní wọ́n sinaka yẹn pé kí ẹ̀ ṣe ronú pé kíní yìí ná ṣé hadith nínú tẹ́lẹ̀ kan máa ka kúránì sọ́kà àwọn kà á ti mú pé ilé ah, yìí láíláí ẹnìkan tó kọ́ ní ọlọ́wọ́ bá sọ́nà kùránì yìí lọ́la láyọ̀ ṣẹ́bìrì mùsùlùmí mo ní kò sí láti kiri láti láti bẹ̀rẹ̀ lókè kùránì kò sí lọ́wọ́ sọ̀rọ̀ ẹ̀ kò sí. ọjọ́ àyẹ̀wò sọ́nà yìí tó wà ní kùránì pé ìnáhù láyọ̀ kò nífẹ̀ẹ́ àwọn onínàápa kò dákọ̀ rẹ̀ mẹ́ẹ̀ bí kúrò àti rí ti alásọ̀dá ló mọ̀ mẹ́sẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n hadith tí kò bá ẹ̀rẹ́ àti gbọ́n náà hadith ní gbọ́dọ̀ hadith ní à wọ́n tẹ́ wọ́n tó ṣe pé kíní yẹn wọ́n kàn án fara ní sẹ́yìn àwọn ayédè ni ẹjọ́ wọn dẹ̀sìrú bẹ́ẹ̀ dẹ̀ ni táwọn afárin sí ni pé wọ́n ń pẹ́ra tábí sáà lọ́kẹ́ mọ̀nká dàbà alẹ́ yà fọlìyàtàbọ̀wọ̀ àmọ́kàdàhù mìnìlá gbogbo ẹnikẹ́ni hadith mutawatir tó bá ti lè mọ̀ọ́mọ̀ fojúlẹ̀ ọ̀rọ̀ yìí màmá tàkù fọmọ sí kìyàmọ́ tó kí ni sí hadithu ni hadithu ni hadithu kọ kí bó jẹ́ ma ẹ dáhùn bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ wa ẹ̀mí yóò gbọ́rọ̀ hadithu ni hadithu kọ kí ló bàtà sọ bẹ́ẹ̀ àkọ́kọ́ náà àwọn àǹfààní nígbà tí wọ́n sọ́kọ̀ pọ̀ wà látọ̀ wọ́n ti rí tẹ́kù ní hadith wọ́n láti mọ̀ sí hadith yìí wọ́n ti tánà fi sọ kankan àtàwọn nǹkan mìíràn ti mọ̀ tánà fẹ́ fi hàn gbàsùkò àwọn nǹkan kan bẹ̀ tó yẹ ká mọ̀ nípa hadith bí hadith ti ń dọ́dọ̀ wa ó yẹ ká mọ̀ amsam ni sahibul hadith salatu salam alayhi o gangan ni Ọlọ́run fi hadith ra beko oni ba ni sọ̀rọ̀ ọmọ yẹn tó kọ ni hawa in huwa illa wahyu yuha in tọrọ ma ni wílé wí yóò sì sọ bí hadith ṣùgbọ́n àwọn hadith kan mẹ́tẹ́ bí pẹ́tàn wọn fáwọn bá ṣe wáyọ̀ sọ̀rọ̀ rú tí ẹ bá wádìí wádìí wádìí wádìí tán wọn rí pé ọ̀rọ̀ yẹn ò padà lọ́dọ̀ ànábì wọn ò rí okùn yẹn wọn ò rí fàdọ́dọ́ta ní o ẹbí sọ́lá ṣùgbọ́n ń dà mí ó jẹ́ olùjẹ́pọ̀ okùn yẹn olùjẹ́pọ̀dọ̀ tàbí kan ló parí sí ìgbà bí nbẹ kó náà okùn lọ́wọ́ olùmọ̀dọ̀ tàbí ó jẹ́ pé kan náà àwọn ọmọ kí o sọ hábà ló ti kí o ní okùn yẹn parí sí lọ́dọ̀ rẹ̀ àti bá ń bá lọ nítorí eléyìí àwọn afárá dìísù wà ní dáa ẹjẹ́ àtàwọn ògbìyànjú kan wọ́n ní hadithu ó pín sí ọ̀nà mẹ́ta ìkan náà sábà gbà pín o tẹ̀gbẹ́ nígbà mí náà ní sùkúl náà sọ pé eh, classification based on nǹkan báyìí a fẹ́ pín hadithu sí ọ̀nà mẹ́ta lérí ibi tí sánàdù yẹn ń parí sí a ní ìrìn hadithu kan àwọn afáàfẹ́ ní hadithu al-marfu' kí mọ́ pé o ẹmọ́bìnú ti di kíláàsì ní ẹmọ́bìnú tẹ́sí pé padà sùn ẹjẹ́ ti gàdúrà ẹmọ́bìnú ṣùgbọ́n kọ́lé bàjẹ́ yíya ni hadithu kí lápẹ́ o al-marfu' ẹlẹ́ẹ̀kejì àwọn afáàfẹ́ ní al-hadithu al-maqtu' ah sọfọlá al-mawquf al-hadithu kí ni o al-mawquf ẹlẹ́ẹ̀kẹta alhadithu almaqtu sanku lisan lọ sáré bọ́ nọmba tí lọ́wọ́ hadithu almaqtu mẹ́tẹ̀ẹ̀ta yìí jẹ́mẹ́jẹ́ bàbá yóò yẹ wà bí ní ilẹ̀ ìṣàlá in tí mo fọ́ sọ pé hadithu ni hadithu kọ gbọ́dá jọ àmọ́ nísìn gbogbo rẹ̀ hadith lápèjúwe ní ìsọpẹ́ṣẹ́ òlàdí ànàbí o lápèjúwe ká ní pé àfa wa ni ànàbí wa rẹ̀ tó mẹ́ni tó ń hadafa wa tí ń sọ hadith fún èmi kẹ́kọ̀ọ́ dọ̀ wọn kẹ́bi sọ̀rọ̀ gbogbo káwá sọ pé àfa yìí òun wá ní àdáta àwọn èèyàn báwọn pé hadith báyìí kan ọ̀sán ọ̀sán hadith wọn yóò dà pọ̀ tàwọn pé abọ́dọ̀ lágbájá abọ́dọ̀ fún gbọ́dọ̀ lágbájá ọ̀sán fún gbọ́dọ̀ lágbájá ti dọ́dọ̀ mi dọ́dọ̀ wọn. gbogbo hadith wọn bá ti chase láti ẹni tó sọ hadith yẹn tó wá wá tó kùn wá gùn tó sọ ihe clear so clear dị ma bakụwa mgbache nina bụ na natụkwara m nwa orí hadith náà fẹ́ ìsọyìí wọ́n wá ń tòbọ̀ wọ́n tòbọ̀ wọ́n tòbọ̀ ìgbà tí wọ́n ròkún rẹ̀ gomita lè fọkùn ẹ̀rẹ́ kọjọ́ ọ̀dọ̀ mi báyìí kò dúró àmì bímọ ọ̀rọ̀ ta ló dé yẹn ọ̀dọ̀ tàbí lọ parí al-mawquf o. ẹlẹ́ẹ̀kẹta nígbà wọn tó ń tó kún a ọ̀dọ̀ ẹni tó kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ tàbí lọ́parí sí òun ní hadith yẹn alimakutọ́ kí là ń pè ó hadith mi ìrànmọ́ wa ní o tẹ̀pẹ́ ọ̀tọ̀ ni àwọn tájúmọ̀ tẹ́lẹ̀ sọ so ìyẹn àní dìkín lórí ẹ̀ ìyẹn nípa pé bí sanadu ṣe tún papọ̀ kankan ni so a ní hadith mẹ́ta mọ̀rọ̀fọ́ àti mọ̀ọ́kù àti mọ̀tọ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn ìjọ yé wa rẹ̀ hadith ni wọ́n ṣùgbọ́n wọ́n tó hadith tẹnumọ́ àwọn àdìpẹ́rẹ́ pẹ̀lú ẹ̀ àgbàlagbé sọ direct hadith ló ṣùgbọ́n tí èmi bá wá sọ tẹ́bi sọ̀hárà tọ́jú mawquf àbíkí ni mo lápè mawqufu so náà tí a máa pè ní hadith àbá ní pè ní hadith ibi tá a wá lọ gẹ́ nìyẹn àwọn àfáà ni a máa pè ní hadith ṣùgbọ́n atúlókọ̀ mí ìta lè pò wọ́n pè ní afar kí la bá pè o asaru asaru wọn ni asaru abdulayi bin abbas asaru abakar sadiq kí bẹ́ẹ̀ lọ asaru ṣùgbọ́n lè jẹ́ hadithu náà tó bá jẹ́ pé in ti sọ ha bá ń sọ yẹn ṣègbọ́n àbẹ̀rẹ̀ tó sọ̀rọ̀ yẹn nìsín in ti sọ yẹn tá a bá kẹ́fì pé in ti sọ yìí làlùsọ̀rọ̀ kọ̀bìlẹ̀ ọ̀kúl eléyìí ti sọ yìí láíláí kò ní jọ́rọ̀ làkàyè làákà ìwọ ò lè gbé tí ń sọ yìí ní tí ń sọ yìí ìmọ̀ kọjá pé ó kẹfẹ ẹgbẹtọ ní sàlám àbí kó ti ẹgbẹrún àná bí gan tí ọwọ akọlà sọ pé àná sọ fún pé eléyìí kò o kìí sọ̀rọ̀ làákà yìí wà sọhábàtù kulluhum mẹ́ta ọdún. ọlọ hadith tẹlifí ó ti mọ nínú o ọdún. gbogbo àwọn bọ́ọ̀lù ọlọ́run ti yọ́nú sáwọn èèyàn radiyallahu anhum tó wà sọ́pọ̀ ìṣòdódé tọ́lọ́run wà yọ́nú sí ẹni tí kèé sódódé ni tẹ̀ pé àjọ mọ̀ yín pé ọlọ́run ti sáìtì gbọ́rọ̀ àwọn sàhábà abẹ́ẹ̀kọ́ ni àbúrò tó dáwọ́ tó yín o kámọ́dà bí àwọn kọ̀wárìjà àti àwọn tí àwọn ṣé àti wọ́n sàmọ́ dẹ gbogbo àlámọ́rìrú àbúrò dáwọ́ tó gbogbo sàbí òdó lò níwá tí sọ́ọ̀dù bá wá sọ̀rọ̀ kan dágbé ìtọ́sọ̀ ìkísọ̀ làkàì hadithu ni nǹkan náà a wà ní hadithu ni hadithu kí lápẹ́kọ̀ rẹ̀ ẹ́ hadithu mawqufu ni ṣùgbọ́n ó ní hukumu rọ́fọ̀ ó ní ìdájọ́ pàdánù lọ sọ ooo kí ni gẹ́gẹ́ mo fẹ́ káwọn èèmú lọ lónìí torípọ̀ kọjá ń tọ́kọ̀ rẹ̀ ṣẹ́gídé o tó lè sọ tó lè rò kí ni tó sọ hadithu ni lóòótọ́ hadithu mawquf hadithu pé gbogbo kọta wádìíwádìí ẹ̀ ọ̀kọjọ́ ọ̀dọ̀ sàbẹ́ ṣùgbọ́n ìdájọ́ rẹ̀ ìdájọ́ kiri ìdájọ́ pàdé ló ṣe kiri ló sọ láàfún lápò tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ tẹ tabúrò mùkà tó máa bọ́ pàǹkà sí àgànkà lápòjúwe jàbí sọ́jà bẹ̀ mọ̀kọ́rọ̀ rahman a hadith abdulayi bin abbas ẹ tún mọ̀ náà wọn àfọ́nàdì sẹ́pẹ́ wọ́n mọ̀ ẹ̀kọ́ ọ̀rọ̀ sàbí hadith ó ti hadith ni e e abbas yun di ẹwà àná ọ̀dọ́ abbas sàbẹ̀ ni kìsà nàbí wúra jọ mọ̀ yóò ọ wà lọ́jọ́ kan ọ wà pàdé ọkùnrin kan ọ wà ń bí ọkùnrin lẹ́rìí wípé ìdárakùnrin tàzàwọ́lì ǹjẹ́ o ti o ti ìjọ ti mari kí lọkùnrin sọ kọ́lọ́lá ó ní ìyìn tí mari o ah! àfà ni abdullahi bin abbas ni tazawwaj lórí mari fa inna khayra hadhihi al umma aktharuha nifa'an lórí mari àfà yìí torí pé àwọn ẹn tó lóore jù ní umma yìí ìtumọ̀ kanu fa inna khayra hadhihi al umma ẹn tó lóore jù ní umma yìí tàbí àwọn tí ẹn lóore jù ní umma yìí aktharuha nifa'an ẹni ìyàwó ẹ̀ bá pọ̀ jù lóore jù ìtọ́dí sọ̀sọ̀ tàbílógbàdí fún wa tí àwò láti rí Buhari yìí náà ni ètò tọmọ Musa o wọ́n gbogbo àrẹ fún Musa ni o Buhari Imam al-Bukharij Muhammad ibn Ismail al-Bukharij abúlé ibn Abbas tó ti mari tó ti mari lórí mari fa inna khayra hadhihi al-umma aktharuha nisa'an ẹn tó lóore jù ní umma ẹn tó dáa jù umma wáyé àtisárò ha ní sa ẹni obìnrin rẹ̀ pọ̀ jù ni ó ń yàgò méjì dàgbé lẹ́yọ̀ kẹlọ naam ọgbàrá tí sọ yìí ọgbàrá tí sọ yìí ìbára tí a mọ̀ nàlà bẹ́ẹ̀ àpà àbálẹ́ bẹ́ẹ̀ ọkùnrin náà sálẹ̀ sí kòlùwàkì ó mẹ́ta lájọ méjì lọ ó mẹ́rin lọ́gá excellent ni ìṣẹ́ ti wá kọ́lá lókun wọ́n ní ìṣẹ́ tẹ̀lẹ̀ ìsìlámù

lẹ́yìn pé ẹyọ kùránì ọ̀tọ̀ pọ́lọ̀ ló so léyè tí àtọ̀ gbádùn jùlọ ayé sọ ibùkọ́ rí nu ajimatiri umar adalik umar fẹnu kò lórí ẹ táwọn ní bá àwọn kẹtẹ́tẹ́ lé tí wọn ò kí wọn yọjú tí wọn nù sọ́wọ́n àdé tí wọn máa kọ́ lọ́gbẹ́ ọ̀sọ̀ ibùkọ́ rí gan ní pọ́blẹ́mù nǹkan sọ sọ ibùkọ́ rí ní pọ́blẹ́mù tẹ́tẹ́ ọ̀sọ̀ tàlà kọ́wùlì umar bil qabul ọlọ́run ní kí gbogbo umar kí wọ́n gba tí àlọ́run pé àti tẹ́wọ́ gbà kọ́bùlù òsì pé gbogbo àtọ́gbà nǹkan yóò ọlọ́run ti parí àtòkè sọ́mọ́ ni pé mo ti tẹ́wọ́ gbóǹtì hadith wà lórí ẹ̀ ìfẹ̀yìnà mi musa ṣùgbọ́n ọ̀la tọ́lọ̀ máa nífẹ̀ẹ́ rúkan àtúní ńlá yà lọ́bẹ̀. abdulhamid abasi òun ló sọ̀rọ̀ yìí wọ́n sì wá lọ kọ ọ̀rọ̀ yẹn sínú kíni inú tí a hadith gẹ́lẹ́ mi kánà bí lọ sọ kí ni ẹ̀rẹ̀ ọ̀dọ́ ta ló parí sí. abdulhamid abasi mọ òkú fún ṣùgbọ́n ìnáwó fún kùmọ̀rọ̀ fún yìí kí sáà mi sọ pé nìkan ló lójọ pẹ̀lú làákàyè ẹ̀rí àtìmọ̀ tó kọ́ lọ́nà ló fi mọ̀ wípé kọ́ fẹ́ méjì mẹ́ta mẹ́rin ó lórí ju kọ́ fẹ́ lọ́kẹ́ lọ kò yá àwọn yẹn. wàdẹ ìṣàfihàn mu jáde mẹ́rin pé sáàdì tó bá ti wà báyìí tó kọ́ mọ̀ òkú fún ni ọmọ ní kí ni o fókùmù rọ́pù ìgbà mi tó bá ti jẹ́ wípé ní títà àbí sọ kì í sọ̀rọ̀ làkàyè jẹ̀máà hadith ni mọ̀mọ́ta kọ̀ọ̀kan kọ́mọ́ sí kìyàmù tó hadith kọ́ hadith ni mọ̀ọ́kú fan kí mo pé o hadith ni mọ̀ọ́kú tánàbà ní tuntun mọ̀ tí mo sọ ní ìsìn hadith ọ̀rọ̀ ta o ọ̀dọ́ sáré kọ́ lọ́ọ́ bí kò hadith ọ̀dọ́ sàbí ni kò dọ́rọ̀ ta ni o ànàbí ṣùgbọ́n ìtí sábà bí wọ́n bá ní sọ ìmọ̀ mọ́tà kọ̀ọ̀kan mọ́tà kẹ̀mẹ́tù ẹ̀ ń bá ilé kú àdìkámọ̀ rẹ̀ ti tó sẹ́yìn lè mọ̀ nínú làákàyè láà abẹ́rẹ́ ni olùsẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ tó bá ti fi ṣe àyàtù màzàkíyà àti àyàtù ìsẹ̀mí ayé ìkẹyìn kìí ṣe tẹ́yìn mọ́mọ́ pẹ̀lú làákàyè torí pé gbòyóòbù ni àwọn nǹkan kọ̀kọ̀ ni alẹ́dínlẹ̀ yìí lọ́gbọ́ tọ́lọ́ máa sọ nìyẹn àwọn tí wọ́n nígbàgbọ́ sí nǹkan kọ̀kọ̀ nínú àwọn ìtọ́pamọ́ táàmù oníkiri ọ̀rọ̀ ti sẹ̀nu sàárè táàmù àyàfi tábà mímí tí kọ́ ìlú wáhì tọ́lọ̀ ń bá bani sọ tẹ́bí gáàsì mímí àdìsá bílẹ̀ Abbas lama mọ́rọ̀ nípa ní kọ̀bọ̀rọ̀ yìí sọ̀hìn akọ̀rọ̀ àdìbẹ́ náà insha Allah hadith lọ́rọ̀ yẹ mawqufan ṣùgbọ́n kéye ṣe hadith ni marfuwan ṣùgbọ́n mawqufun ni lahu hukumu kíni o jẹ́mọ̀ tí nǹkan tí nǹkan bá ti pílẹ̀ àní problem mọ̀ akẹ́kọ̀ọ́ máa bá àwọn bọ́ọ̀lù máa ní hadith sọ̀tọ̀ bá ń kẹ́ mọ́ sọ pé hadith ni ọ̀rọ̀ yìí àwọn àbúrò yìí pé ẹ̀wá o tí hadith ni mawqufan àbí kí ni ó marfu'an tá a bá rí kan láyé yìí lọ́mọdé àdúgbò sọ yìí tó bá sọ yìí ni ọ̀rọ̀ yìí marfu'an ẹni ṣe mistake ni o kí ló ṣe mistake ni mawqufu ni pẹ̀lú gbogbo wa dàtí ìdílé lẹ́yìn tààlà ìyẹn odó bá wọn. wa ni a ṣe wákùú hadith lé lọ́rùn àbí ta tààlà fi hadith kọ́rọ̀ pé en to sọ́rí o tọ́pọ̀ tẹ̀lé kí a máa ti ta ló sọ hadith tẹ́ ń gbé káàkiri gangan ẹni tó tàlàfíì kọlọ́rùn jẹ̀máà Allahu Akbar bí kìíní ìṣòro mọ̀ṣúkúrù lọ́dọ̀ ní àti yín fẹ́ẹ́ bí mi àti yín jọ mọ̀ wípé kìíní kan bẹ́ẹ̀ tọ́pọ̀tẹ̀ pé jáde jọmọ̀ tẹ́lẹ̀ ní pé hadith hadith náà mọ̀ pàrọwà kí pé hadith kan bẹ́ẹ̀ mọ́ta ìmájú kó àkẹ́mọ̀ ètò bó ti jẹ́ fún buwọ́lá jọmọ̀ tó gbajúmọ̀ lẹ́nu wa bẹ́ẹ̀ náà ló sì gbajúmọ̀ lẹ́nu àwọn sàdí. bí mi bẹ́yìn ìṣẹ̀mọ̀ tẹ́mi náà mọ̀ tájọ́ rọ̀ pàdé ìtàn láti jọ bẹ́ẹ̀ àyà kódà kò jẹ́rìí kan lọ sún alónílàjọ ọ̀rọ̀ fún kámọ́ àsọ pé tàbí ilé ìsọ tàbí ilé ìsọ tàbí ilé ìsọ àà ìtí ẹ gbọ́ yí látọ̀ àjọ anúta nìyẹn o ẹ̀mí sọ̀rọ̀ nàrọ̀ sálàm ni ṣùgbọ́n kó ń bà kámbà tó aṣọ wàhálà tá a wọ́ gan ni kíní ìkọ́ mẹ́sẹ̀ lójú náà sàbí tá a gangan ni ló jẹ́ ni àfáà wa tó jẹ́ pé ńgbà tí gbogbo tẹ́lẹ̀ ni gbẹ́bùn wá fún àníbísọ́làm ah, àníbí ọlọ́run ti dé òun kankan o ìtara náà bá àfidọ̀rẹ̀ ìrìnà iṣẹ́ ọlọ́run lọ́wọ́ tí gbọ́dá bìnrin ọ̀sẹ̀sẹ̀ kẹ̀kẹ̀ dáwà bó ṣe mọ́ lọ nìyẹn àwọn kọ́ mọ̀ ṣe dáwà àwọn kọ́ mọ̀ náwó kún pé kásá lè bàjẹ́ wàlùjọ náà kájú mọ̀ ṣe kankan bí iṣẹ́ yẹn ṣe lọ nìyẹn ṣùgbọ́n gbọ́dá bí wọ mọ̀dínà ẹnìkan bẹ nínú olùmọ̀dínà jọ náà bí ó ṣe ń gbọ́dá bìnrin ọ̀sẹ̀ gbégbá kò ní tí ó gbé ẹni ẹ̀jẹ̀ ti dà bí ká tó pa wa bí n bá wa rìn sẹ̀ òrùn sí ìmúlásìkò ìkankan èrò kó tó gba gbẹ́sẹ̀ ń jẹ kò ní tí ó dà ìlú yẹn ó náà wá wòye pé ṣé kí tó bàbá sọ náà ni wípé àwọn tẹ́ pé wọ́n máa ń ná bí àmúwálì kó ń wà fún síkùn náà ní jihadi wáyé abẹ́fọ́ ni pẹ̀lú dúkìá àti kíni àtẹ̀mẹ́yìn nínú dúkìá ìṣòwò nìkan dúkìá nímọ̀ ìmọ̀ dúkìá ni ní àwọn àwọn ọ̀fẹ́ jihadi kìdìdì rẹ̀ àyìn jihadi báwọn àbáyé ń ṣe gan ó ju tiẹ̀ lọ ó jọrọ mí tún níyẹn táà táà ní tẹnubọ̀ jihadi ti mọ̀ kéésì nǹkan kékeré ẹni ìwà wò kí ló ń fẹ́ fànàbí gbogbo ènìyàn fànàbí nìkan kan lọ wọn kò kí ìyìnkú lówó nǹkan nìkan ṣùgbọ́n ibé mi náà bímọ ọmọ mi gbogbo ẹsẹ̀ ń gbẹ́mọ̀ bá nàbí èmi náà ọmọ ọmọ mi lọ bá nàbí mi ibi ṣe hadiya fanu sọlá ọwọ́ amú ọmọ yẹn ìwà lọ kẹlẹkẹlẹkẹlẹ nígbà bá sọlá tàbí tọ gbogbo ẹni wà nǹkan nǹkan ṣùgbọ́n èmi ò ní tí mo lè gbé wá o ṣùgbọ́n lásọ̀tà ó tẹ̀mí kúwọ́ náà tó wọ mọ̀dínà èmi náà ní kíni o mo lọ́mọ tí alásọ̀tà pèsè fún mi ọmọ jẹ́ ọmọ ṣe bọ̀ iṣẹ́ rẹ tó fi pàdé ọlọ́run bá jẹ máa gbọ́dọ̀ yín sábà fáàdì láwùjọ yìí kí kẹ́kọ̀ọ́ mọ̀ tó yà lọ́gbẹ̀ẹ́ tó kọ́ ẹlòmíràn tó fún máàlẹ̀ mi ẹlòmíràn tó fún máàlẹ̀ mi bẹ́ẹ̀ kì í ṣe tó wá fẹ́ wọláì bẹ́ẹ̀ dẹ̀ ni bọ́rọ̀ ṣe rí mi ẹwùn ẹwù àníyàn rárá yìí ní tí fana bí ṣùgbọ́n ọmọ rẹ lọ́mọ fana bá fẹ́ gbégbá ọmọ bá gbé ó fẹ́ gbá ọmọ bá gbé ó fẹ́ ṣe nǹkan kan ìtẹ̀yẹ̀mẹ́ ló lè fọmọ sọ́dọ̀ àfàmà lónìí kámọ́tì ẹ̀sọ́ àwọn àfáàtà àfáàlù súnà gẹ tọ́jú àfáàtà àti àfáàlélé mọ̀ṣálà kì í ṣe ìjọba ọkọ̀mọ ní aláǹdà adẹ́kọ̀kọ̀ àti kìnìkan kẹ̀kẹ́ wọ́n eléyìí ọkọ̀ lẹ́sìn mélòó ni wa àárọ̀ òṣèlú ọkọ̀ mọ́ kí ó ọ̀pọ̀lọpọ̀ wa ní ti ń ṣe wá ní pé tàmánà ìta àǹtà mú sí فقيها ومناذرا تمنيت تمنيت أن تمشي فقيها ومناذرا فقيها ومناذرا بغير عناء بغير عناء والجنون كفنون والجنون كفنون بغير عناء wálé jóná ọ̀nà bàbù nọ́ọ̀nà. Orí àbá wá ń lé mi olójó wá bá wọn. Tàmá ní ìta à ń tàmù sí, àbá ni ó wọ náà. Tàmá ní ìta à ń tàmù sí. Fàkíhàn wà mú náà dìrọ̀. Fàkíhàn wà mú náà dìrọ̀. Wọ́n náà fẹ́ ọbẹ̀ mẹ́rin nínú ìlú. Fàkíhàn gẹ́gẹ́ bí ẹni tẹ́tí yé. Wà mú náà dìrọ̀. Pé kán ní alhamdulillah, ó mímọ́ nìyẹn. <laughs> Tàmánẹ́ta àǹtẹ̀ mọ̀ṣí. Ó ní mímọ̀ rú pé àfàlàdí ìtùnú. Fàkíhàn. Fàkíhàn tó ń fi kíwòrè àfáàrí. Wọ́n mú ní àdúrà ọ̀pọ̀ káwọn máa wọ̀ pé ó mímọ̀ rẹ̀. Ṣùgbọ́n bí ẹgọ eré àná ẹ̀. Bí ẹgọ eré àná ẹ̀. Kò sí wàrà kan fẹ́ ṣe. Ó fẹ́ ṣe wàrà. Wọ́n ní kùnú ọ̀nà kà. Wọ́n ní kùnú ọ̀nà kà. Wọ́n ní kùnú wàlẹ̀ bí onóònù ka onóònù. lẹ́yìn ṣe wàhálà ó kọ́ni kúrò rẹ̀ ọmọ mi ó kéwù gàǹgà dé gbé kí ó bá o ká e máa wulẹ̀ sọ́n gbàgbà ẹ̀ ọmọ rẹ̀ ó kéwù bó ti gbọ́mọ lọ sùkúrò lọ́mọ lọ́lẹ́ kí ó bẹ̀. àríṣúnà jáàtà wà láǹtẹ̀sílùkùmọ̀sáríkà iná tàbí على اليبس إن سفينة لا تجلا يمشي على اليبس Àfáàní tẹ́ ẹ̀ tẹ̀rìjú Nàìjíríà. Ilé ìfìrípá òjò ẹ̀kọ́ làwà ẹ̀ká mọ̀ yọ tó bá jẹ́ kókó. Tẹ̀rìjú Nàìjíríà, ìwọ náà ó fẹ́ là, ó fẹ́ kí, ó fẹ́ jó mímọ̀, ó fẹ́ jẹ́ ní tí àwọn èèyàn gbà, alhamdulillah, ọmọ àbúgbìn kan ni, mashallah. Wàlám tàbí ta sáàrí ha Bá ọ̀nà tí ó gbà tó gbà nímọ̀ yẹn tọ́mọ̀ ló gbà nímọ̀ yẹn ó lè là. Ẹnìkan jọ kájọ sọ̀rọ̀, wọ́n ní bá ìjọ ṣé ó rọrùn fún yín kí ọmọ yín kẹ fílẹ̀ kó lọ sápùrẹ́ lọ hákùrẹ́ lọ́dọ̀ lágbàjá báyìí. Àkúrẹ́ báwo pé ah, kò sí táìmù yẹn. Sáàrí ìjọ tó akébọ́dé sùn gan mẹ́lá àkúrẹ́ tó jẹ́ pé standard wàlá yóò lọ, yóò mọ̀ mẹ́ lọ pé ah, ọmọ nílùú láti kàwé gbogbo kíní pé ẹ̀yọ́ àwọn tí oníṣọ́ bí tẹ̀sí. Tàríjú Nàìjíríà wà láǹtà tí lùkùmọ̀ sáàlì kan. Ìlàsàfí látàlá tẹ̀jìrí àlàlẹ́yàbá sí. Iná sàfí látàlá tẹ̀jìrí àlàlẹ́yàbá Wo a tó ń ṣe ni pé ojú omi rìn lórí ilé ọkọ̀ ojú omi ọlọ́gbé wá láti inú omi títí ìwòrò òdùgbé láti yóò rìn dé yóò rìn táàmù tí sọ̀kọ́ àwọn olóòtú pé àtiwá àti ọkọ̀ ojú omi kò sí yàtọ̀. àtàrúdọ́ àǹtakù nárọ̀ fi kọ̀kọ́ mi. àtàrúdọ́ àǹtakù nárọ̀ fi kọ̀kọ́ mi. lahum zaadun wa anta bi ghayri zaadun. لهم لهم زاد وأنت بغير زاد له زاد وأنت بغير زاد èyàn kákà ìjìyà lọ ni pé e jẹ́ àmọ́ táǹtì wọ́n lẹ́yìn mẹ́ ṣe èyàn ẹgbẹ́ mọ̀ súnlé ìmọ̀ láàrin ẹ̀rọ wa hadith ọ̀yọ́ kan láyé wá dùn tàbí tí a ti ń sàrà ilẹ̀ ìtẹ̀ táwọn fáwọn láti tí wọ́n tún gbà mú akọ̀rọ̀ bẹ́ẹ̀ pàkà kẹ́ ń ṣeré báyìí ní ogun táǹtì o táwọn fáwọn dìbò gẹ́gẹ́ bá wulẹ̀ gbà mú tẹ̀gbẹ́ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ kí ó rà wá táwọn sọ yìí o táwọn dìbò àwọn gbàmọ ẹwùn táwọn rí ọkùnrin yìí tajọ ni pé obìnrin wa mọ mọ̀rẹ̀ lọ́bàlẹ̀ bí amsterdam gbà mú fílẹ̀ náà dá awáwò táwa lóbìnrin ńgbàbìnrin yẹn padà tó di ìyá rẹ̀ ọmọ sùlẹ̀yìn kí lápẹ́ ó ọmọ sùlẹ̀yìn ọmọ wo lọ́wọ́ amúwá ó di anasu ibn malik kálọ́ mú wá o ibn malik anasu ibn malik dọ́tí ìyá rẹ̀ mú wáyé ọmọ ọdún mẹ́wàá ni ìwọ́n kọ́ ọmọ kéré ó kéré kò ní lọ lé ọmọ ọdún mẹ́wàá ọmọ ọdún mẹ́wàá lọ́rùn àwọn ọmọ ti ń tẹ̀tẹ̀ dàgbà o kíni ìyá náà ti gba bí ti gba bí kátàkárà lọ ọmọdé àsokún sokún bàbá yà jẹ́ òkọ ìdí ẹgbẹ́ mi wọ́n ti ní bẹ́ẹ̀dì <laughs> wọ́n ní bẹ́ẹ̀dì òkọ ẹtẹ́rẹ́ bẹ́ẹ̀ ọkàn sanwó ó wà máa sọ́sù mẹ́ta mẹ́ta òun bu skul owó èyí máa sáwọn ọmọ àwọn yàrá tó ní sùgbé àwọn tẹ̀ ń fowó wọn lọ́n skul rè àwọn ilé ìwé kan sọ́dá kọ̀ ni ǹgbọ́n <laughs> ọ̀sẹ̀ pé ìyá tó sì fẹ́ ọ̀rọ̀ kó sànú wọn náà ìbúlẹ̀ tẹ̀sí ọmọ ọdún mẹ́wàá ìyá yìí ni mo ọwá tó lọ́tọ̀ báyìí anẹ́sù wá ní anẹ́sù tí anẹ́sù wá lóyè nítorí kókó di mẹ́yà mi ti gbé tí ti jẹ̀ ní tó ń bí láàrẹ̀ wàlọ́rìn ẹja àdìmú inú ọ̀nà tí ìlẹ̀gbà ètè di onímọ̀ ni pé kọ́ lórí mọ́ kó tí àwọn afárọ̀ wọn ṣùgbọ́n ọmọ akúlù wọ ìṣe náà tẹpáfà náà náà àwọn afá náà tuntun láwọn òròjú mi náà afá náà sá jẹun ìyàwó náà sì jẹ kẹ̀kẹ́ àfapọ̀ àwọn kẹmí tó ti jẹ àti àrùn alákálukú náà tẹ́tẹ́lẹ̀ àìmọ́ nìkan ti àti àìlú ẹ̀lẹ́tò ọ̀pọ̀pọ̀ kẹmí ṣùgbọ́n náà lọ́dún ṣùgbọ́n kọ́ lọ bí ọdún àfáà kan tó jẹ́ àfààfà àgbà tó sì jẹ́ kó ẹni ọlọ́run tí ò ní mẹ́jọ ṣe tí ò ní wé ìtàsùkò rẹ ọdún mẹ́wàá ìwọ góòrè rẹ ó rí hmm, hmm, another person rèé yàtọ̀ sí wọn. aláwọ̀ ẹ̀ka sọ́nà lóṣù mẹ́ta lé kí ó pọ̀ láàfà sẹ́ pé ìgbà tí ẹ má dẹ́rù pé no hamda wọ́n ẹ̀ ti yàtọ̀. wà fi àfúnṣepọ̀ afọlá tó anásù ni jẹmọ́ sẹ́ẹ̀kù òun lẹ̀ nílùú mìíràn ajẹ́ pé yín tó ní táàrò kó lè gbọ́yé láàrin mímọ̀ tó fi wà lọ́nà mísàlá oníkíni o oní nǹkan tí ń sọ yẹn bóòlù àti wàmọ̀ àfọwọ́ alimọ́mọ́ adé ìlànà rahmanulah rahmatawata abọ́bá ni gbàwọ́ yìí pé anásù lọ́pọ̀lọpọ̀ gbà tó bá ti di pẹ́ẹ́nì pakú báyìí abọ́lọ́bí dàrẹ́bà kan faqad qamat qiyamatukum qiyamatuhu tẹ́nìkan nínú yín báyìí lókú báyìí alikiyama tẹ̀ ti tó níwọ̀n. níbò míì wọ́n gbé pé anásù máa sọ yí pé akifiru zikrol maut akifiru zikrol maut ẹ̀yin èèyàn ẹ̀ pọ̀ lẹ́yìn tí ọmọ rẹ ti kú. fàyínnakum ìdá ha torí pé ẹ̀yin tẹ́ ẹ bá rántí ikú lọ́pọ̀lọpọ̀ gbà tẹ́ ẹ gbọ́ tẹ́ ń pè ní kúyé yóò súnmọ́ yín mọ́lọ́n àkọ́kọ́ wọ́n yìí dá dàkẹ́rùtù mọ́ wọn fẹ̀lẹ̀ gẹ̀nà ẹni sọ tẹ́ẹ̀ bá mọ́ra ti kún gbàtẹ́ wà náà lá tẹ́ ẹ̀rọ tuntun ẹ̀kọ́ tuntun ẹ̀sẹ̀ kẹ̀kẹ́ tuntun pọ̀ ẹ̀sà gbẹ̀rọ̀rọ̀ tẹ́ ẹ bá jókòó tẹ́ wá ronú orun tẹ́ wá láti kakú ó ní ka dáríyì aleikum yóò dẹ̀ gẹ́gẹ́ bí ìsíjìbò yín kò ní jẹ́ ṣiṣẹ́ lórí rẹ̀ tọ́lọ̀ ṣe fún o ìyẹn wọ́n ní ta ni gọ́vnọ̀ báyìí wọ́n ní lágbájá ni ọba tí ìdùsùn mọ̀ ọba jókòó sórí tí àti gọ́vnọ̀ ọba jókòó sí ọba ń yíra yín lọ ìbá ronú mú wọn sì máa jayé kankan ó kàn rántí lẹ́kan eh, eh, màmá kú níbi ìjọ kan ah, nímọ̀ kú ah, níwọ̀n sáré jẹmọ́ à tọ́pẹ́ẹ́sì sí lọ́nà mẹ́wàá yóò dínkù àbẹ́rẹ́ dínkù anásùmọ̀sọ́bà wọ́n ìdá àdàkàtùmọ́nà fi ìgbé ìpín bákan náà tẹ́bẹ́ wà nù wàhálà títí gbàdúrà lásán ẹ wà nù wàhálà hajjá ah, àjọyọ̀lá nàtàrọ̀ yóò dùsọ́ ní tọ́sọ́nà mùsùlùmá wọn kankan tẹ́ ẹ bá tó láti pẹ́ kú wọ́n sàáhù ilẹ̀ ìkùn wọ́n sàáhù ilaykum aw wasa'u alaykum yóò jẹ́ kí yóò wá gbogbo wà tẹ ìfúnpẹ́tẹ́ ti bára yín yóò wá fẹ́ fún yín pé ẹ̀ yẹ ṣe sùúrù jàre kí n fi bá lùdẹ̀ náà ni ẹnìkẹ́ gbogbo bá ti lé ọjọ́ bàbá àmọ́ mú gàrí kẹ̀kẹ́ nǹkan mélòó la yọ̀hún ẹnìkẹ́ nǹkan jẹ́ lọ́sàn ìdí àwọn ènìyàn wọ́n sọ̀jà wọ́ọ̀lù jẹ́ náà wasa'u alaykum kò ní yẹ́ lọ ti ṣe pé à ẹ̀wọ̀n náà pé bọ́ọ̀ ṣá ń bá yìí náà àná ọ̀wọ̀ náà ti gbogbo méjì òfin di mẹ́rin ni o tẹ́ẹ̀bà náà anisọ ọmọkùnrin yìí pé fa ilẹ̀ mamad kọ̀dùkọ́ kòyàmọ́tòkò gbogbo ẹni tí tẹ́jẹ́ máa sọ̀rọ̀ fún pé mọ́ra ti rẹ̀ ni pé gbogbo ẹ̀ ń bá ti kú nù yẹn alikamọ̀ rẹ̀ ti tó nìyẹn. yàrá amaluhu min khairin wa sharrin yàrá amaluhu min khairin wa sharrin gbogbo ẹni tí bá mọ́ra ti kú nù yín tó bá yẹn bọ́dọ̀ ọlọ́run tàbí kàmọ́ sí wa àkàmọ̀ rẹ̀ ti tó nìyẹn yóò rí iṣẹ́ rẹ̀ nínú dáadáa ló ṣe nù àbíṣàrò àbídàkejì ó rí iṣẹ́ bá a ti jọ wà nínú ìsìn tí kálukú ti jẹ tó dáa kẹ̀kẹ́ nígbà bá pàdé ọlọ́run ọba òun kálukú ó rí pé a àti má mi ti kí ni wọn bá mi kọ́lẹ̀ láti ti mọ sọ nìyẹn. ìjẹ́ àríkà olómi tí náà mọ sọ bẹ́ẹ̀ àtọ̀ púpọ̀ lẹ́kàn ẹja kàmẹ́ ẹ̀rọ kan sí àmà àkọ́rọ́ rẹ̀ a wà á lọ síbi pé ń bò làwọn tàbí ti gbóòórùn kẹ̀yìn tàbí kan sọ pé òun wà níbi jànáza kan pẹ̀lú sọ́hábà ìtẹ́gbẹ́ àwọn tàbí bá tàbí àbí adébí jànáza alkọ́mà nígbà adébí jànáza àti kankan. fọlẹ́ náà dófin bí wọ́n ti wá ẹ̀ńtà fẹ́ ráàpù kankan bẹ́ẹ̀ sì gbé wọn báyìí tá a gbé wọn wọnú kankan inú sọ́hábà ìbá sọ pé àmà hàrà àmà hàrà kọ́ ó ní àmà hàn tẹ́ẹ̀rí ilé ìtàgbélú sàárè tààtì mọ́nú ilẹ̀ tẹ̀yàmọ̀ ìjọjú tó báyìí wá àti tó ṣe mẹ́nu àmà hàn rá fọ́pọ̀lù fáwọn àti tẹ̀yàmọ̀ tó fún alkàmù ilé tó ẹ̀ àyà kàmà kọ́lẹ̀ mọ́mù tọ̀bọ̀rọ̀ ni ó gba ìwáyẹ̀ ilé wa bámbámbámbá lọ kàmà kò rí ẹ̀ níbo làwọn sọ hábà ti wá kẹfẹ́ ibi اه اما حاجه نقول كما كما سو كان كان كما ريتو اتين كان كان قيامه ìgbédìde ìṣirò iṣẹ́ àwọn àǹfààní látara bá wọn wọn ni ẹjẹ́ àmọ́ ìgbóyè kọ́mọ̀ wà jẹ́ pàwọ̀ pé ó tán òtàrí kò sí yámọ̀ tó ń bà gbé sínú làákàrí wa àwọn fọ́n tètè bá ní ti ọ̀bẹ bọ̀ wọn ni pé kéèyàn mẹ́ta ọ̀nà mélòó tá a bá ti lè rí pípé yẹn pé yóò rọrùn fún wa ká lè mọ gbé intísà bí ń sọ àbíwájú bí nàbà sọ ká lè gbé lórí kíni o lórí ìpín yẹn a ní ní problem a fi ní padà lọ rèé tako ní sọ́dọ̀ tó ti kíni o tó ṣe ìfúnbá tó lọ fún alukur'an. wọ́n yẹn lákọ̀ọ́kọ́ a ní asaatu àbí alkiyama asaatu alkubirọ asaatu alkubirọ. lẹ́yìn náà a ní asaatu alwusta asaatu lẹ́yìn náà a ní àsáàtù àṣógẹ́rọ àsáàtù àṣógẹ́rọ mẹ́tẹ̀ẹ̀ta àwọn àti pínkì àmọ́ bá a ti pín gbèjìdè nìyẹn sáàtù lùkúbọ́rọ́ sáàtù lùwústọ́ àti kí ni o àsáàtù àṣógẹ́rọ kí ni túnbọ̀ kọ̀ọ̀kan rẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀ àsìkò tí ìfọ́jọ́gà wọn òun náà ni àkìyàmọ́tò kúrọ̀ òun náà ni ìjọ tọ́lọ̀ máa ń pariwo fún wa yẹn ipe ọjọ́ kan bẹ tí ó jẹ́ ákìrù yẹ́ o tí ó jẹ́ ọjọ́ ọgbẹ̀yìn sẹ́sọ̀rọ̀ àti òṣèkiri o tí ó gbogbo àdìde láti lè bà wá sí ìlú sẹ́wà kìyàmọ́tàjọmọ̀ yẹn náà ni قيامة عدو من ما سوي إن زلزلة ساعة شيء عظيم شيء عظيم يوم ترون تذهل كل مرات عما وتضاء كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد mo jẹ́ pé ààrẹ àmì ìtumọ̀ lórí ọ̀rọ̀ kìí mọ́tò ìkúbọ̀rọ̀ ilé ìgẹ̀ tó wà sọ́dún hajj ọlọ́run ní ẹ̀yẹ̀ yẹn ẹ lórí bẹ̀rù ọlọ́run ọba yín Inna zalzalata sa'ati shay'un 'azim. Inna zalzalata sa'ati shay'un 'azim. Inna zalzalata saati shay'un 'azim. Kí n bá ní ẹ bẹ̀rù mi, tẹ́ ẹ̀ bá mọ̀ inú tí mo fi ń parọ́ kẹ́ ẹ bẹ̀rù mi, tẹ́ ẹ̀ bá mọ̀ ẹ jẹ́ nǹkan sọ̀kẹ́ fún inú púpọ̀ rẹ̀. Inna zalzalata saati shay'un 'azim. Mímí lẹ, mímí lẹ tí àkìámọ̀ ìjọ sáàtùl kúbìrọ̀ nìyẹn Mímí lẹ mímí lẹ ti kẹ́yìn shay'un azim nǹkan tó tóbi ni o nǹkan ńlá ni o kìí sáwàdá o. yawma tarawna tadhalu kullu murdatin amma ardat. tẹ́ẹ̀bẹ̀ wá fẹ́ bẹ́ẹ̀ kí ni tí mo fi ń sọ pé tóbi tí mò ń pọn ni àbí mò ń kàn ń pàpọ̀ lu ọlọ́ọ̀bá níjọ́ tá ń wí. yawma tarawna. ẹ Gbogbo ìyàtọ̀ fọmọ lọ́yàn tẹ́ pé àánú ni ọyàn tọ́lọ̀ ní kóbi ọmọ fọmọ láàrin ìyàsọ́ mọ. Ẹ mọ̀ rí wọn, wọ́n sì mọ jàgbọ́dá kúrò lẹ́yìn tẹ́ fún lọ́yàn rẹ̀. Wàtàdọ̀ kúlù dáadé hamlẹ̀ Kúlù dáadé hamlẹ̀ hamlẹ̀ ha tọ́dọ̀ hamlẹ̀ ha. Gbogbo ẹni tó lóyún sísá àbádé oyún ọmọ ń bọ̀ lára rẹ̀ ni. Jẹ̀máà sójú bọ̀rọ̀ lóbi fi ń bí mọ̀gán tẹ́tẹ̀lẹ̀ kámọ̀ wàá sọ pé oyún tí ètò àsìkò tí à ń bí ọlọ́sìn ọmọ jábọ́. وترى الناس سكارى ó sì wà ẹ̀ mọ̀ láwọn ìgbà ìlẹ́sìn jọ́rẹ̀ tí wọ́n mọ̀ ọ̀hún rírà. wọ́n máa ń bí ṣe pé o ولكن عذاب الله شديد والله عم يعرف لواو لا ولكن عذاب ولكن عذاب الله شديد tó fà tí wọ́n fi ń ṣe bí ẹni tí ọ̀gẹ́ta ara wọn ni pé ìyà tí wọ́n ń wò ń wájú wọn ìyà tó lé ní jẹ́ bọ́tọ́ bá ní kẹ́kẹ́ jẹ́ ìyà ọmọ ọlọ́dọ̀ tẹ́lẹ̀ ooo wọ́n ní ìyà ní kinní o ṣé ó máa ń rọ̀ ìyà máa ń rọ̀ tẹ́lẹ̀ ọlọ́run tó wá ní àzábà lọ́wọ́ walakin àzábà lọ́wọ́ ìṣàdì ó lè ìyà ọlọ́run gbò ti pè nǹkan yà ó tún wá sọ fún ọdún lè sẹ́mẹ̀ ah, àbáwọn ògẹ́ ìtàfẹ́kẹ́ mú ni ìyẹn kan pè nǹkan ní ìyà ọtún ìyà yẹn lé o ah, ó túnmọ̀ sí pé ó ń sọ pé ẹ má rò pé ìyà pé ìjẹ ìgbà tẹ́wọ̀n àwọn ìwà agbésọ̀rọ̀ pé láàrin àyẹ̀tẹ́ ni láti ìgbà ọmọ pé àti di big boy kìí ṣe rẹ́ o walakin àzábà lọ́wọ́ ìṣàdì sáàtù kúburọ́ nìyẹn sáà àsìkò tí ìparípa ìtọ́ ga dùnú ayọ̀ parí káàkiri sẹ́ tá a bá ti ń gbọ́gbọ́ alkiyama alkiyama táwọn rí fásitì kẹwọn kúburọ́ ìtẹ́sọ nìyẹn ìyẹn dúró sáà tó sọ̀gọ̀rọ̀ ẹ̀lùgúsọ̀ sáà ti àárín méjì kèé ṣe kékeré kèé ṣe nílá àárín méjì irú sáà wo nìyẹn àwọn kan náà sáà yóò ìpín méjì ìpín mélòó ìbá àtọ́ ní méjì yẹn ìkẹtàlélẹ́dì kan ṣùgbọ́n kí sọ́kàn sí fáìdà nìyẹn ìkẹ́ ń bẹ̀ òun ni sáàtùl mu'minin sáàtùl kí mo pé al-mu'minin òun ni pípa ilé tọ́lọ́run bọ́ pa àwọn mùmìnì rẹ̀ nǹkan àbúrò ṣé ọlọ́run pa mùmìnì rẹ̀ ní ọ̀tọ̀ ni tó pàpẹ́ ìrọ̀lọ́tọ̀ ní bẹ́ẹ̀ ni nítorí nǹkan kan hadith abdulayi bin umar ló jẹ́ agbẹ́gbò yẹ olóògbé kọjá agbóòrùn rẹ̀ pàmìtà sọ yìí pé la taqumu sa'a illa ala shirari nas ọlọ́mú jà sí mẹ́jọ́nà o ayé ò ní parẹ́ irú sáà wọnú sáà gbẹ̀ngbẹ̀yìn kò ní parẹ́ títí àwọn olórí ibú èyí ó sọkùnrin àyíjọ náà ọgbọ́n ti kádàbà pé ẹ̀yìn wọ́n mo ti sáyẹ̀ ọkọ̀ yí ọmọ ìlànà ní àwọn tó kù lẹ́kọ̀ọ́ ìyún ló bá wọn. hadith mi sọ pé ọlọ́run ọba òní látàkó musaa hátà láàyò kọ́lá fil áwù allah allah. akọ́lẹ̀ ìmọ̀ mùsùlùmá aṣọ ọ̀la. hami ni ayé òní ẹ parẹ́ tí ó fi di pé ẹ gbogbo gborílẹ̀ ayé ẹ ní rí nìkan tí wọ́n ti máa pe allahu allahu mọ̀. kí ló kúrò ayé náà kí ni dàkejì tawhid kufuru wa shirk wal isyan. ìfúnná dùn báwọn. àwa àdúró rí mọ́sá àwa àbẹ̀rẹ̀ pé ayé ò ní parẹ́ àwọn èèyàn búrẹ́ kù ayé ò ní parẹ́ ànígbó àlọ́wà lọ́wọ́ ó wúrẹ́ ti wá tún hadith àbísà sọ yìí pé la tazalu ta'ifa min ummati ala al-haqqi mansura la yadurruhum man khadhalahum hatta taqum as-sa'a nínú wàmí hatta ya'ti amru Allah. àdìsá ní wọ́n ti sọ̀rọ̀ àlẹ́ ayé ò ní parẹ́ la tazalu ta'ifa min ummati àwọn ìjọ àwọn ikọ̀ kan nínú àwọn ìjọ mi mọ́tò ìjábà nìyẹn nínú àwọn ìjọ tó gbà fún náà mùsùlùmí àwọn kọ̀ọ̀kan nínú wọn wọn ní yẹ wọn ní gbò alàlhàk orí òdodo ni wọn mọ̀ dúró lé lórí àrùsọ́ náà ó sì mọ̀ bá wọn lórí ẹ̀ ṣùgbọ́n láyé ọdún rúhùn mọ̀ lọ́dà làwọn ìwádìí sọ́nà náà ọ̀bọ̀n mi jẹ́ fún wọn ò ní lọ́ta o ìyẹn mọ́ lọ́ta ti súnà ni kódà bí fún àmì nàdí tàbílẹ̀ ìbínú mọ̀gọ́fà nígbà tó kó àmì bí mo nífẹ̀ẹ́ rẹ̀ mo nífẹ̀ẹ́ rẹ̀